The recording started. Please note that your storage is almost full. Please log in, delete recordings or purchase more storage on your account. Antonio, Antonio, Antonio. The sanitary shall prevail. Antonio, the sanitary shall prevail. Exorbi, Exorbi, Exorbido, Exorbi, Exorbido. i the feet. I'm standing on the Exorbium. Exorbium. Exorbium. Concerning time Let's all be Exorbium.

Of your name, mountains crumble, sound your voice. Allies of the warriors, and society. We are strong, we are the bigger. Lord, what? Exorbi, Exorbio, Exorbio, Lord, what? Exorbi, Exorbio.

stronger. àwọn ọmọ ọlọ́run tí a mọ̀ pé ọlọ́run tóbi sí wa fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà láṣálẹ̀ yìí pé a tún rí monday míì tínú monday kínní nínú oṣù kejìlá ẹ jẹ́ ká ké hallelujah ńlá o hallelujah jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ká bẹ̀rẹ̀ sí ní gbé ọlọ́run ga torí pé ọlọ́run wa tóbi ní gbogbo ọ̀nà ó dára sí wa ọlọ́run ni ó wà ní ipa tiwa ó tún wá wọnú oṣù kejìlá yìí láyọ̀ àti àlàáfíà jẹ́ ká gbóhùn sókè àdúrà ọpẹ́ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun ọba àwọn ọba ọlọ́run tí ó dára sí wa ẹni tí ó tún kà wá yẹ pé lónìí a tún wà láàrin àwọn alàyè olúwa ẹ mà ṣe ọlọ́run ẹ ṣeun ẹ kà wá yẹ lónìí àwa dúpẹ́ bàbá ẹ̀ka wáyé lónìí àwa dúpẹ́ ọmọ ẹ̀ka wáyé lónìí àwa dúpẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀ka wáyé lónìí àgbé ọ̀gá o ọlọ́run ẹ ṣé ọba tí ó kà wáyé olúwa ẹ ṣé o a fi ògo a fi ìyìn ọlá fún orúkọ yín fún oore ọ̀fẹ́ tí a rí gbà pé lónìí a wà láyé a wà láàyè a wà láàyè wa olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀ ló ti kọjá lọ ṣùgbọ́n àwa ṣì wà láàyè olúwa ẹ mà ṣé o ò yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àràsán àtẹ̀gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ọlọ́run a gbé yín ga a fi ògo ọlá tìyìn fún orúkọ yín pé lónìí ẹ tún dá wa sí a wà láàrin àwọn alààyè a bíbélì sọ wípé kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kí ó yin olúwa ìwọ tó wà láàrin àwọn alààyè mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní yìn fún ọwọ́ agbára rẹ̀ olúwa ẹ ṣeun àgbé yín ga àfihàn fún yín olórin yẹn sọ wípé ẹ̀yin ọba ògo ó ní ọlọ́run yìí fún ṣẹ́ yánu tí o ti fi hàn ó wà pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yìn áńgẹ́lì dídán ló dúró wúrà kí gbogbo yìnjú bá tẹ́ wo ojú rẹ̀ ní. gbòjọba rẹ̀ báyé tí ń yí lọ ìṣẹ́ rẹ̀ yóò máa yìn ìṣẹ́ rẹ̀ yóò máa yìn fi ìbùkún fún olúwa ọkàn mi jẹ́ kí ọkàn yín kí ó yin ọlọ́run ní àṣálẹ̀ torí pé ọlọ́run dára sí wa gan-an àánú ni a rí gbà a dúpẹ́ o olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ẹ ṣeun ẹ ṣeun ó ní ẹ̀yìn fún ìdánwò líkàpọ̀ líkàpọ̀ rìà bí okùn ìfẹ́ tó so wá pọ̀ mọ́ àwọn ohun ọ̀run ọlọ́run ẹ ṣeun agbẹ̀yìn ga fọwọ́ agbára yín nínú ayé wa nínú ilé wa ní gbogbo ọ̀nà wa a fi ògo fún yín a fi ọlá fún yín a fi yìn fún orúkọ yín a fi yìn àìlópin fún ọlọ́run bàbá fún oore ayé wa àti ìrètí tọ̀run. Ura homare anya fe láti kú fún ẹ̀ṣẹ̀ ayé láti kú fún ẹ̀ṣẹ̀ ayé ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ah olúwa ẹ mà ṣe ó nìyẹn sọ pé ó ní olúwa ẹ tóbi ó ní kò séun tá a lè fi ṣàkàwé rẹ olúwa ẹ tóbi ẹ tóbi agbẹ́yìn ga a fi ògo ọlá àtìyìn fún orúkọ yín pé a wà láyé a wà láàyè àwa àti ilé wa àti ẹbí wa àti ara wa ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn má wo ohun tí ò tí ì ṣe ẹ jẹ́ ká yìn òun ni ọpẹ́ nínú àwọn alàyè tó ń yin ọlọ́run ẹ jẹ́ ká yin likabariba zuprehendeli ikrehandali kaporia ọlọ́run ẹ ṣeun jésù kristi olúwa wa jésù olúwa wa mo fẹ́ kà nínú ìwé dáfídì orí kejì ó lé ní àádọ́rùn-ún that's psalm ninety two ó ní ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa àti láti máa kọrin sí orúkọ rẹ̀ ọ̀gá ògo láti máa fi ìṣeun ìfẹ́ rẹ̀ hàn ní òwúrọ̀ àti òtítọ́ rẹ̀ ní alaalẹ́ lára ohun èlò orin olókùn mẹ́wàá àti lára ohun èlò orin mímọ́ lára dùrù pẹ̀lú ìró tí ó ní ìrònú nítorí ìwọ olúwa ni ó mú mi yọ̀ nípa iṣẹ́ rẹ̀ orí báyẹn ọlọ́run ló mú wa yọ̀ nípa iṣẹ́ rẹ̀ èmi ò máa kọrin ìyìn nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹsẹ̀ karùn-ún sọ wípé ó ní olúwa iṣẹ́ rẹ ti tóbi tó ìrò inú rẹ jinlẹ̀ gidigidi ẹ jẹ́ ká ẹ wò mí ìfẹ́ ká jẹ́ òpè tí ẹ bá wọ ẹsẹ̀ ìtàkà yẹn ẹsẹ̀ kẹfà sọ pé ó ní òpè ènìyàn kò mọ̀ bẹ́ẹ̀ ni òye èyí kò yé aṣiwèrè ènìyàn àwa tí a ò kí ń ṣe òpè tí a ò kí ń ṣe aṣiwèrè lẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká gbóhùn ọpẹ́ wa sókè sí ọlọ́run ká bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run fún àwọn àánú tí a ti rí gbà fún àdúrà wa ọba ohun tó ń dáhùn àdúrà wa fún oore ọ̀fẹ́ èyí tí a rí gbà ọba tó wà ní ipa tiwa tí ó pa wá mọ́ tó dára sí wa ó tún jẹ́ ká rí oṣù kẹjìlá ọdún yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà orúkọ jésù olúwa ẹ ṣé olúwa ṣe olúwa ṣe à bàbá o olúwa mà ṣe olúwa ṣe o a fi ọpẹ́ ìyìn àti ògo fún orúkọ yín kò sí ohun tí a lè fi fún yín pé ká máa gbé yín ga lọ fún oore tí ẹ̀yin ọlọ́run ṣe nínú ayé wa fún ìyanu tí a rí gbà nínú ilé wa àyìn yín yẹ ọlọ́run wa. ọba tó ń gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run ọba tó ń gbọ́ àdúrà ọlọ́run ẹ ṣeun fún àwọn oore yín fún ìyanu ìrànlọ́wọ́ ààbò ìpamọ́ tí a rí gbà àbí kò sí tọ́lá jésù kí ni a jẹ́ bí kò sí tọ́lá jésù ta ló mọ̀ wá o a máa dúpẹ́ o jésù pé àwùjọ làárẹ̀ ọlọ́run ẹ ṣeun àgbẹ̀yìn ga fún àwọn oore gbogbo tí a rí gbà ah, olúwa awo ẹ̀yìn bẹ̀rẹ̀ láti oṣù kínní ọjọ́ kínní oṣù kínní ọdún yìí títí dé òní ọjọ́ kẹfà oṣù kejìlá a rí i pé ẹ̀yin náà ni ọpẹ́ tọ́ sí ẹ̀yin kò sí ẹni tí a lè fi ògo fún kò sí ẹni tí a lè fi ọlá fún bí kò ṣe ẹ̀yin ọlọ́run ọwọ́ yín ni ó ṣe èyí kì í ṣe ọwọ́ ènìyàn àmọ́ rọ́wọ́ rẹ̀ mo rọ́wọ́ rẹ̀ mo rọ́wọ́ rẹ̀ ọlọ́run mo rọ́wọ́ rẹ̀ mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi mo rọ́wọ́ rẹ̀ nínú iṣẹ́ mi mo rọwọ́ rẹ̀ ọlọ́run mo rọwọ́ ọlọ́run ẹ ṣeun agbẹ́yìn ga olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun jésù olúwa wà jésù olúwa wà jẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run olúwa ní àṣálẹ́ yìí jẹ́ kí n rí àánú gbà. <laughs> ah nínú ìpàdé àdúrà yìí olúwa mo ti dé ní àṣálẹ̀ olúwa jẹ́ kí n ráàánú gbà àánú tí yóò mú kí àdúrà mi kí n rí dáhùn ayọ̀ gbà olúwa jẹ́ kí n ráàánú gbà láṣálẹ̀ àdúrà orúkọ Jésù. olúwa mo ti dé bàbá jẹ́ kí n ráàánú gbà likemokoli avaribazu preendeli ikaporia yekeremo sontalia kariba ligedoria makura bakundekete ko preedeya olúwa jẹ́ kí n ráàánú gbà jẹ́ kí n ráàánú gbà jẹ́ kí n ráàánú gbà láṣálẹ̀ jẹ́ kí n ráàánú gbà á jẹ́ kánú mi ó ṣe ọ́ olúwa wá ṣohun ayọ̀ fún mi bàbá olúwa jẹ́ kí n àánú gbà nínú pàdé àdúrà láṣálẹ̀ jẹ́ kí n ráàánú gbà olúwa ẹ ṣé olúwa jẹ́ kí n ráàánú gbà jésù olúwa wá jésù kristi olúwa wá ẹ̀yin ọmọ ọlọ́run ká tó lọ sínú àdúrà ti àṣálẹ̀ mo fẹ́ ká gba àdúrà yìí ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ọlọ́run jẹ́ kí n parí ọdún yìí pẹ̀lú ìyanu ọdún yìí ti ń lọ sópin báyìí mo fẹ́ ẹ wò ire sì kù nínú ọdún yìí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní ó fi ire ó fi dé ọdún lé adé ó fi ire he crowned the year with goodness and our path drop fatness ìfẹ́ báyìí kan pé ó ní and our path overflow olúwa jẹ́ kí n parí ọdún yìí pẹ̀lú ìyanu ńlá àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa jẹ́ kí n parí ọdún yìí pẹ̀lú ìyanu ńlá jẹ́ kí n parí ọdún yìí pẹ̀lú ìyanu ńlá olúwa jẹ́ kí n parí ọdún yìí o pẹ̀lú ìyanu. kí n fi yanu parí ọdún yìí jẹ́ kí n fi ẹ̀rí ńlá parí ọdún yìí jẹ́ kí n fi ire parí ọdún yìí yẹ kó lè ama ríba likanto bre elia katu ko bre elia kata yẹ kẹ zontoli ava ríba zu pre endeli kariaba zintaya lekete ke kuri makali ava ramba zu pre endeya yali mikuria balika tu bre elia kazan rama zataka lige robo sekle endeya Jésù olúwa wa jésù olúwa wa àwọn kan máa ń rò pé ẹ tọdún bá ti ń parí pébi ló máa ń ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ kò bá ọ̀rọ̀ ọlọ́run mu kò síbi tí a ti kọ́ wípé tọdún bá ti fẹ́ parí pébi ló máa máa ṣẹlẹ̀ no no no no ọ̀rọ̀ ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ náà ni wípé ó fi ire ó fi ṣe kí ni o ó fi dé ọdún lé adé èyí túmọ̀ sí pé ire àwọn ìbùkún tí ọlọ́run ṣe tó ṣètò fún ọdún pé òun yẹn gan ni ó ṣe pàtàkì jù tí a bá wọnú ìwé orin dáfídì yẹn orí sixty five ẹsẹ̀ kọkànlá orí dávidi orí sixty five ẹsẹ̀ kọkànlá ó ní ìwọ fi oore rẹ dé ọdún lé adé ẹ̀rí báyẹn ó ní o fi oore rẹ o fi dé ọdún lé adé ìyẹn túmọ̀ sí pé ìwọ̀nba ọjọ́ tó kù nínú ọdún yìí ire pọ̀ ńbẹ̀ ire pọ̀ ńbẹ̀ sà ire pọ̀ níbẹ̀ mà mo mọ̀ pé sàtánì náà ó ń pinnu tiẹ̀ mo dẹ̀ mọ̀ pé nínú wa kò sí ẹnikẹ́ni nínú wa tí yóò ṣe kòǹgẹ́ ìgbàdí sàtánì lórúkọ jésù ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé ìwọ fi oore rẹ dé ọdún lé adé jẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run olúwa bí ọdún yìí ti ń parí lọ olúwa àwọn ire ìyanu ńlá olúwa fi bẹ̀ ayé mi wò olúwa fi bẹ̀ ìdílé mi wò fi oore rẹ dé ọdún yìí ládé fún mi àti èmi àti ilé mi àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa fi oore rẹ dé ọdún yìí ládé fún mi àtèmi àti aya àti àwọn ọmọ àti ẹ̀gbọ́n àtàbúrò àtò bí àtẹ bí àtàrà mi lẹ́ka makura bazinte koli makura bazindaya yakalia kakura bakurende bosuntaya yekropalidia balike tombra andaya olúwa àwọn ẹ̀rí ńlá ẹ̀rí ìyanu ire ńlá ire ìyanu ìgbéga ńlá ìgbéga ìyanu ìrànlọ́wọ́ ńlá fi bẹ ayé mi wò máa kàlíkẹ́ pòríà fi bẹ iṣẹ́ mi wò àánú ńlá kọ́dún tó parí olúwa jẹ́ kí n rí gbà jẹ́ kí n rí gbà jẹ́ kí n rí gbà jésù kristi olúwa wá jẹ́ ká gbàdúrà yìí ẹ̀mí mọ́ ní fẹ́ ká gbàdúrà jẹ́ ká sọ fún ọlọ́run jẹ́ ká béèrè fún agbára ọlọ́run olúwa kún mi fún agbára agbára tí ó tó láti láti lo láti lo ire rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láti fún níre tí ò lágbára láti lò tí ò lágbára láti lò jẹ́ ká sọ fún ọlọ́run agbára tí a kò lè dá dúró agbára tí a kò lè já èrè rẹ̀ gbà mọ́ lọ́wọ́ agbára tí agbára tí sátani ò lè fìyà jẹ olúwa gbé wọ̀ mí agbára láti ṣe rere agbára láti wọnú ògo olúwa láṣàlàyé àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa gbàgbára mí kàmórí valiga dúbẹ́rí kazi pro andaya lékele mo kórìà valigezente kórìà agbára láti ṣe rere agbára láti ríre gbà agbára láti wọnú ògo lọ olúwa gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí agbára láti lo àwọn ire gan tó o ti ṣètò fún mi kàmókì rivaliakata bro andaya mo gbà á láṣálẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àwọn ọmọ ọlọ́run mo kí wa káàbọ̀ láṣálẹ̀ sínú ìpàdé àdúrà yìí mo dẹ̀ gbàdúrà wípé àwọn ire àti ayọ̀ èyí tó dáhùn ti ṣètò fún wa láṣálẹ̀ mo ní yóò tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run tí a wá wá lórúkọ jésù a ó bá pàdé níwọ̀nba tí ọdún yìí kù àwọn ire ìyanu ńlá yóò bẹ̀rẹ̀ sí ní wọnú ayé yín yóò bẹ̀rẹ̀ sí ní wọnú ilé yín torí pé ọlọ́run sọ wípé ó fi ire rẹ̀ dé ọdún lé adé mo ní ẹ bẹ̀rẹ̀ sí ní gba ire makolika poria vazinta kobre endeya ẹ bẹ̀rẹ̀ sí ní gba ire ẹ gba ayọ̀ ẹ gba ẹ̀tọ́ yín jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ní àṣálẹ́ yìí mo kí yín káàbọ̀ sínú ìpàdé àdúrà yìí àdúrà ni a fẹ́ gbà mo yàn pé tá a bá ti wá síbi ẹ pé kí la wá ṣe o àwa gbàdúrà ni mo dẹ̀ gbàdúrà wípé láṣálẹ́ yìí a ó ríre gbà bí a ti wá a ó ríre gbà bíbélì sọ wípé ó ní ẹ béèrè títí tí ayọ̀ yín yóò fi kún so ní àṣálẹ́ yìí a tún fẹ́ béèrè náà ni a dẹ̀ fẹ́ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run bọ̀ kí ni àkòrí tí a fẹ́ fi gbàdúrà láṣálẹ̀ yìí kí ni ọ̀rọ̀ ọlọ́run tí a fẹ́ fi gbàdúrà láṣálẹ̀ yìí òun náà ni pé èmi ó ṣí ibojì rẹ ẹ̀rí báyẹn èmi ó ṣí ibojì rẹ I will open your grave èmi ó ṣí ibojì rẹ I will open your grave ní àṣálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé a ti fi rẹ̀ sínú ibojì ẹlòmíì gan òun gan a ti fi òun náà sínú ibojì ẹlòmíì iṣẹ́ rẹ̀ a ti gbé sínú ibojì ẹlòmíì ìgbéyàwó rẹ̀ a ti gbé sínú ibojì ẹlòmíì ilé ọmọ rẹ̀ a ti gbé sínú ibojì ẹlòmíì ìlera rẹ̀ sátánì ti gbé sínú ibojì ṣùgbọ́n ní àṣálẹ́ yìí ọlọ́run rán ọ̀rọ̀ rẹ̀ sí ọ wípé èmi ó ṣí ibojì rẹ ọlọ́run ṣetán láṣálẹ̀ yìí láti ṣí ibojì láti mú ọ jáde ibojì kí ibojì tó wù tí a gbé ọ sí ìbá ṣe ibojì àìsàn ni ọlọ́run yóò mú ọ jáde ní àṣálẹ̀ yìí ìbá ṣe ibojì àìní ni ọlọ́run yóò mú ọ jáde ní àṣálẹ̀ yìí ìbá ṣe ibojì ìyàgàn ni olúwa yóò mú ọ jáde ní àṣálẹ̀ yìí ìbá ṣe ibojì àìlọ́mọ ni olúwa yóò mọ jáde ní àṣálẹ́ yìí ìbá ìṣe bójì àìrórùrànwọ́ ni olúwa yóò mọ jáde ní àṣálẹ́ yìí ìbá ìṣe bójì àìníwé ìgbélu ni olúwa yóò mọ jáde ní àṣálẹ́ yìí mo ní ní àṣálẹ́ yìí àṣálẹ́ rẹ ni àṣálẹ́ ìyanu rẹ ni ọlọ́run rán mi sí ọ ó sì sọ wípé èmi ó ṣí ibojì rẹ ni I will open your grave kí ni à ń pè ní ibojì ibojì ni kòtò tí a gbẹ́ sí ìsàlẹ̀ tí a ju ènìyàn sínú rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà a máa ń lo ibojì fún àwọn ènìyàn tí ó bá ti kú ibẹ̀ ni à ń gbé wọn sí ibẹ̀ ni àwọn ibojì jẹ́ ipò àìnírètí ibẹ̀ ni à ń ju ènìyàn sí tí abẹ tí wọ́n ti ọpọ́n gbẹ wọ́n á dẹ̀ gbẹ ẹ̀mọ́ tá à ń pè ní ẹsẹ̀ mẹ́fà tí wọ́n bá ti gbẹ yẹn wọ́n á dẹ̀ jù sísàlẹ̀ pé yes ó parí náà nìyẹn bẹ́ẹ̀ náà ni ní ìjọba òkùnkùn àwọn náà ní ibojì tiwọn ṣùgbọ́n ibojì tiwọn ẹlòmíì gan tó ti kú gan tó wà láàyè gan wọ́n ti pa sínú rẹ̀ wọ́n ti pa nínú ẹ̀mí ó kàn ń rìn ni wọ́n ti pa sínú ẹ̀ ẹlòmíì iṣẹ́ tó ń ṣe tó wò pé iṣẹ́ gidi yẹn wọ́n ti gbé iṣẹ́ rẹ̀ sátánì lè fi iṣẹ́ ènìyàn sínú ibojì wọ́n lè fi ìgbéyàwó ènìyàn sínú ibojì wọ́n lè fi ọmọ ènìyàn sí wọ́n lè gbé ògo ènìyàn kí á gbé pamọ́ sínú ibojì ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ẹnikẹ́ni tí a ti gbé ayé rẹ̀ sí ibojì tí a ti gbé ògo rẹ̀ sí ibojì tí a ti gbé iṣẹ́ rẹ̀ sí ibojì tí a ti gbé ìrànlọ́wọ́ rẹ̀ sí ibojì tí a ti gbé olóore rẹ̀ sí ibojì olúwa sọ wípé òun ó ṣí ibojì rẹ̀ ní àṣálẹ̀ malika poria valika ribazu praandaya ọlọ́run sọ wípé òun ó ṣí ibojì rẹ̀ ní àṣálẹ̀ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run torí pé àkókò wa ti lọ a dẹ̀ mò ń kà nínú ìwé wòlíì zikẹ́lì orí kẹtàdínlógójì wòlíì zikẹ́lì orí kẹtàdínlógójì mo mọ̀ pé ìtàn yìí jẹ́ ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní yẹn ó ń sọ wípé ọwọ́ olúwa wà lé ara mi ó sì mú mi jáde nínú ẹ̀mí olúwa ó sì gbé mi kalẹ̀ ní àárín àfonífojì tí ó kún fún egungun torí àkókò wa mi ò ní ka ìtàn yẹn lọ títí bọ ẹsẹ̀ tí mò ń lọ gan tí mo bá débẹ̀ máa kà á so níbí yìí ẹ̀mí ọlọ́run fi ìran hàn wòlíì ọlọ́run ó sì rí àwọn egungun gbígbẹ èyí tí tó jẹ́ pé ó níbi tó wà ó ní egungun yẹn gbẹ púpọ̀ púpọ̀ that is pé egungun yẹn ti gbẹ kò sí ẹ̀mí lára ẹ̀ mọ́ gbogbo mùdùnmùdùn ti lọ ìyẹn ti sọ pé ó wà ní ipò tí ò sírètí mọ́ he was in an hopeless situation ipò tó ti wò pé yes eléyìí ti tán orin rẹ̀ kẹ́ kò lè tí násàrẹ́tì yìí jáde wá mọ́ ipò yìí gan ni egungun yẹn wà so ṣùgbọ́n <laughs> ọlọ́run wá ọ wá sọ fún ó sọ fún ìránṣẹ́ ó ní ǹjẹ́ ṣó mọ̀ pé gùn lè yè ó lóun ò mọ̀ ọlọ́run ní kó sọ tẹ́lẹ̀ ó sọ tẹ́lẹ̀ a gbọ́ pé afẹ́fẹ́ kan wá láti ìlà oòrùn àwọn egungun wọn wọ̀nyí wọ́n dẹ̀ parapọ̀ egungun parapọ̀ ó tún sọ tẹ́lẹ̀ ẹran tún bò ṣùgbọ́n kò sí ẹ̀mí nínú ẹ̀ ọlọ́run tún ní kó sọ tẹ́lẹ̀ afẹ́fẹ́ yẹn tún fẹ́ ẹ̀mí yẹn dẹ̀ ó ní ẹ̀mí ẹ̀mí yẹn sì wọ inú ẹ̀ so ó wá wà níbẹ̀ ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo fẹ́ lọ wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìtumọ̀ ìran tí a fi hàn wòlíì Ezekiel ìran ni tí a fi hàn torí tí a bá wẹsẹ̀ kínní yẹn ó ní ọwọ́ Olúwa wà lé ara mi ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa so nínú ẹ̀mí ni a ti mú jáde ó wá gbé e kalẹ̀ láàrin àfonífojì tí ó kún fún egungun ló wá fi àwọn ère yẹn hàn ó dẹ̀ ń béèrè ó ní ọmọ ènìyàn ṣé o mọ̀ pé gúnlẹ̀ ah, ó ní ìwọ olúwa ló mọ̀ torí pé n tó ń wò yìí ó kọjá ohun tí òun rò pé ó lè yé so àwa náà lónìí ẹlòmíì lè máa wò ó pé ohun tí mò ń là kọjá ẹ̀ ṣé mo lè bọ́ nínú ẹ̀ báyìí ohun tí mò ń wò yìí <laughs> èmi ń láyọ̀ láti sọ fún ọ wípé ọwọ́ ọlọ́run tí ó ń gbani ó wà níbí yìí ní àṣálẹ̀ yìí ipòkípò tó lè wà ohunkóhun tó wù kó lè máa là kọjá oníṣẹ́ májẹ̀mú ti dé ó dẹ̀ ti sọ wípé òun ó ṣí ibojì rẹ̀ bíbélì rẹ̀ sọ pé ó ní ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ohunkóhun tọ́lọ́run bá ti sọ òun lè ṣe é ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé ezekiel yẹn orí kẹtàdínlógójì mo fẹ́ kà láti ẹsẹ̀ kọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá bẹ́ẹ̀ ezekiel orí kẹtàdínlógójì láti ẹsẹ̀ kọkànlá nígbà náà ni ó sọ fún mi pé ọmọ ènìyàn egungun wọ̀nyí ni gbogbo ilé ìsírẹ́lì wò ó wọ́n wí pé egungun wa gbẹ ìrètí wa sì pin ní ti àwa àti ké wa kúrò ẹ̀yin ọmọ ọlọ́run torí pé ènìyàn jẹ́ ẹni àmì òróró tàbí ẹni májẹ̀mú kò ní pé kí egungun ẹ̀ ó má gbẹ o kò ní pé kí ọ̀tá ó má jù sínú ibojì ayérayé kò ní pé kí ọ̀tá ó má fi pamọ́ sínú ibojì àwọn ènìyàn ọlọ́run tọ́lọ́run ti ṣèlérí fún tó ní pé Ísírẹ́lì àkọ́bí mi ni nítorí àwọn ènìyàn wọ̀nyí ọlọ́run pa gbogbo àkọ́bí ní Ísírẹ́lì ó ṣe àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá ó mú wọn la òkun pupa já nígbà tí wọ́n ti ẹ̀dẹ́ aginjù tí ò sí oúnjẹ ọlọ́run tún rọ òjò mánà fún wọn wọ́n tún níṣẹ́ mánà nìkan là máa jẹ ni ó tún fún wọn ní àpò parò nígbà tí wọ́n tún dé àárín kan wọ́n ní òrùgbẹ́ ń gbẹ wọ́n ọlọ́run tún mú omi jáde láti inú àpáta fún wọn ọlọ́run àwọn wọ̀nyí tí ọlọ́run ṣiṣẹ́ àmì nínú ayé wọn àwọn ni wọ́n á bọ́ sí ọwọ́ ọ̀tá báyìí àwọn ni wọ́n á bọ́ sí àwọn la fi pamọ́ sínú ibojì wọ́n wá wà nínú ipò àìnírètí wọ́n wá sọ wípé egungun wa gbẹ ìrètí wa pin kí ni ìwọ náà ń sọ lónìí ní kòríta tí o wà yẹn ǹjẹ́ ò ti máa sọ wípé egungun ti gbẹ pé mo ti sapásapá ó ti kún mi pé ìrètí mi ti parí ǹjẹ́ ìwọ náà ò máa sọ bẹ́ẹ̀ ó rí pé egungun wa gbẹ ìrètí wa sì pin àti ké wa kúrò ohun tí wọ́n ń sọ nìyẹn nínú ẹsẹ̀ kọkànlá ṣùgbọ́n nígbà tí ó di ẹsẹ̀ kejìlá nítorí náà sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé malika poria balika zupra andaya lekere mozunteli hirimakanda brali bazupre edeya ọ̀rọ̀ ọlọ́run ni mò ń sọ fún yín kó o bẹ̀rẹ̀ sí ní ṣe àmì ni o kó o jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí o rọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí o ń gbọ́ yìí ó ní nítorí náà sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé báyìí ni olúwa ọlọ́run wí kíyèsí ẹ̀yin ènìyàn mi tí ẹ wà nínú àdúrà yìí má pariva likezopra alikezopra andaya ẹgbàrún olúwa kíyèsí ẹ̀yin ènìyàn mi èmi ò ṣí ibojì yín mapuria gafuria daba ẹyin tí a ti fi iṣẹ́ yín sínú ibojì èmi kéde ọdún ìtúsílẹ̀ yín nípa ọ̀rọ̀ olúwa tí ó ń jáde lọ́ọ́lọ́ọ́ báyìí makeriba zupra alika libro adaya ṣebí a ti kọ́ wípé ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì mú wọn kúrò nínú ìparun wọn ọ̀rọ̀ ọlọ́run jáde ní àṣálẹ̀ yìí nínú ibojì tí a fi ayé rẹ sí nínú ibojì tí a fi iṣẹ́ rẹ sí nínú ibojì tí a fi ọmọ rẹ sí nínú ibojì tí a fi ìgbéyàwó rẹ sí mo ní lónìí olúwa ṣí ibojì rẹ mambro ali kavoria kapoli andaya olúwa ṣí ibojì rẹ mo ní olúwa ṣí ibojì rẹ ọ̀rọ̀ ọlọ́run sọ́ńbẹ̀ yẹn nínú ìwé ìsíkíẹ́lì orí kẹtàdínlógójì ní ẹsẹ̀ kejìlá mo tún fẹ́ tún kà ó ní nítorí náà sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé báyìí ni olúwa ọlọ́run wí kíyèsí ẹ̀yin ènìyàn ọlọ́run olúwa sọ wípé èmi ó ṣí ibojì yín mo rò pé nìkan ṣàmì ó ní èmi ó sì mú kí ẹ dìde kúrò nínú ibojì yín ohun tí ó sọ náà ni wípé ipò tí ó ti di òkú yẹn òun ọlọ́run fẹ́ ó fẹ́ dá padà sí ìyè ìyè fẹ́ padà mo pàṣẹ láṣálẹ̀ gbogbo àwọn iṣẹ́ tó ti wà nínú ibojì ó yẹ bẹ̀rẹ̀ sí ní dìde ògo tó ti wà nínú ibojì ẹ bẹ̀rẹ̀ sí ní tàn ìmọ́lẹ̀ tí àwọn ayé tí a ti fi pamọ́ sínú ibojì ẹ bẹ̀rẹ̀ sí ní dìde ilé ọmọ tí a ti fi sínú ibojì ó yẹ ẹ gba iyè màlíkẹ pọ́ríà valíkẹ dúbra alẹ́ kazi tó pre ẹ̀ndẹ̀yà àwọn tí a ti fi ìlera wọn sínú ibojì ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní gba iyè lọ́wọ́lọ́wọ́ báyìí má kàlíà valídà pọ́ríà yé brozo tó pre handa kó pre àdàyà ẹ gba ìyè agbára ajíǹde wá ṣe ìyanu láyé mi lónìí lónìí wá ṣe ìyanu láyé mi agbára ajíǹde wá ṣe ìyanu láyé mi lónìí lónìí wàá ṣe yanu láyé ó ní tí agbára tí ó jí Kristi kúrò nínú òkú bá gbénu yín ó ní yóò sọ ara kíkú yín di àyè màpórí valika tó bra andaya gbogbo ohun tó ti dòkú nínú ayé yín ó yá kán bẹ̀rẹ̀ sí ní jí báyìí kúrò nínú ibojì a jí wọn kúrò Jésù Olúwa wá ó ní èmi ó ṣí ibojì yín èmi ó sì mú kí ẹ dìde kúrò nínú ibojì yín èmi ó sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì ẹ wò ó nígbà tí Ọlọ́run dá ènìyàn tí ẹ bá ka Genesis yẹn ní orí kìíní ó ní ẹ ká dá ènìyàn ní àwòrán ara wa ní verse twenty ẹsẹ̀ twenty six yẹn ó ní kí wọ́n máa jọba so Ọlọ́run dá ènìyàn láti wà lórí ilẹ̀ ni kì í ṣe láti wà nínú ilẹ̀ so Ọlọ́run ò fi ìjọba fún ènìyàn nínú ilẹ̀ so orí ilẹ̀ nínú Genesis orí kìíní yẹn ní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n yẹn ó ní olúwa wípé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọn ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ ọlọ́run fi ènìyàn jọba lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tó ń rákò lórí ilẹ̀ tọ́lọ́run dá ló fẹ́ ènìyàn jọba ṣùgbọ́n níbí yìí a ti mú ènìyàn wọn á mú kó lórí ilẹ̀ wọn á mú lọ sínú ilẹ̀ ẹ̀rí báyẹn wọ́n mú kúrò lórí ilẹ̀ yẹn wọ́n wá mú lọ sí inú rẹ̀ that is wọ́n jù lọ sínú ipò òkú kí ló wà nínú ipò òkú ohun tá à ń pè ní ibojì yẹn àwọn míì ń pè ní sàárè àwọn kan ń pè ní ipò òkú ipò òkú ni pé wọ́n mú lọ sí ibi tí ò sí ìyè ó jẹ́ ibi tí kò sí ìyè ṣé ẹ̀yin rẹ̀ ń tọ́ tán tán ibi tó ń pè ní ipò òkú burial ground ṣe rí ibi tó ń ti ń ṣe fàájì ni wọn kì í ṣe fàájì níbẹ̀ kò kí ń ṣe ibi tán ti ń ṣe rere kò ibẹ̀ kò kí ń ṣe ibi tán ti ń lo ògo wọn kì í lo ògo ní cemetery wọn kì í bímọ ní cemetery wọn kì í ṣe interview iṣẹ́ ní cemetery àbẹ̀kẹ́ni kó wá kó wá resume ẹni tó ní kó wá resume sí cemetery rí kó wá máa ṣiṣẹ́ ń bẹ̀ kò yẹ bóyá àwọn tí wọ́n níbẹ̀ wọ́n lè gbàyàn kan síbẹ̀ ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́ tó pé òun jí pé òun fẹ́ lọ resume ṣiṣẹ́ lónìí pé interview òun cemetery náà ti ní kó wá ṣe no ibẹ̀ ò kì í ṣe ibùgbé àwọn alàyè ẹ rántí nígbà tí nígbà tí jésù kristi tí a ń sọ àti ìwé máàkì ló ń sọ yẹn ó ní ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ ó ní maria magdalene àti maria kejì ìyá johannu wọ́n lọ sínú ibi ibi tí wọ́n sin jésù kristi sí ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n débẹ̀. <laughs> so wọ́n dẹ̀ rárí áńgẹ́lì kan wọ́n láwọn wá jésù ni ó ní kí ló dé tí ẹ̀yin ṣe ń wá alààyè láàrin àwọn òkú ọ̀pọ̀lọpọ̀ lónìí ni ó jẹ́ alààyè ṣùgbọ́n tá a ti tó jẹ́ pé wọ́n ti gbé ìṣe rẹ̀ sínú ipò òkú kò jẹ́ kí àwọn iṣẹ́ ẹ̀ kó yọ jáde ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ó ní òun ó ṣí ibojì yín mo dẹ̀ gbàdúrà lónìí pé gbogbo ẹ̀yin tí a ti fi pamọ́ sínú ipò òkú àyìn tá a ti fi ṣe yín pamọ́ mo ní ní àṣálẹ̀ agbára Kristi kó gbé yín jáde agbára ọlọ́run agbára ìyanu kó gbé yín jáde ọ̀rọ̀ yẹn sọ wípé ó ní èmi ó ṣí ibojì yín èmi ó ṣí ibojì yín ẹ jẹ́ kí a tẹ̀síwájú nínú ohun tí a kà yẹn jẹ́ ká wo ẹsẹ̀ kẹtàlá yẹn ó ní ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa torí pé ọlọ́run fẹ́ ó fẹ́ fi ara rẹ̀ hàn à lónìí mo ní lórí ọ̀rọ̀ ayé rẹ ọlọ́run yóò yẹra ẹ̀ lógo ọlọ́run fẹ́ gbògo ni ohun tó fẹ́ ṣe náà nìyẹn pé ọlọ́run fẹ́ fi ìwà láàyè rẹ̀ ó fẹ́ fi hàn ó ní ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa nígbà tí èmi bá ti ṣí ibojì yín ẹ̀yin ènìyàn mi tí èmi bá sì mú yín jáde kúrò nínú ibojì yín now ẹ jẹ́ ká wo àárín yìí o ọ̀tọ̀ ni ká ṣí ibojì kéèyàn má kúrò nínú ibojì kó wà ń bẹ̀ o ṣùgbọ́n sọ níbi pé èmi ó ṣí ibojì yín number one èmi á tún mú yín jáde <laughs> ẹ̀rí báyẹn ìkejì nìyẹn nítorí ó túmọ̀ sí pé ògo yín ayé ó ìyanu á ṣẹlẹ̀ ògo kì nínú ibojì ògo Olúwa yóò yọ lára mi ògo Olúwa yóò yọ lára mi ojú yóò rí o etí yóò gbọ́ o. ẹnu yóò ròyìn rẹ ògo Olúwa yóò yọ lára mi mo ní lára ẹnìkan torí pé ẹ ó mọ̀ pé Olúwa ò ní Ọlọ́run wa mo ní ògo Olúwa yóò yọ lára yín ìyanu ayọ̀ ìyanu ńlá yóò sì ṣẹlẹ̀ nínú ayé yín àwọn ire èyí tí Ọlọ́run ti ṣètò fún yín fáyé ẹnìkọ̀ọ̀kan mo ní yóò bẹ̀rẹ̀ sí ní bú jáde ọmọ Ọlọ́run má sọ ìròtínú mo tiẹ̀ rò pé ah, kí lọkùnrin yìí ń sọ ìyàwó kàn ń ka ìtàn fún ni èmi ò ka ìtàn torí pé ọlọ́run tí mò ń sìn ó ń bẹ láyé ó ń bẹ láyé ọlọ́run tí mò ń sìn tí mo gbẹ́kẹ̀lé o kì máa iṣẹ́ ọlọ́run òkú o ó ń bẹ láyé ọlọ́run wá wà láyé ẹ̀yin ọmọ ọlọ́run ó ní òun ó ṣí ibojì yín ó ní òun ó ṣí ibojì mi ó ní òun ó ṣí ibojì rẹ pé òun ó sì mú ọ jáde òun ó mú ọ lọ sí ilẹ̀ rẹ ilẹ̀ tí òun tọ́lọ́run ti ṣèlérí fún ọ ó ní òun yóò mú ọ débẹ̀ gbogbo ẹ̀yin tí a ti fi sí ibojì ẹ̀yin tí a ti fi rẹ̀ sí ibojì ẹ gbá ọ̀rọ̀ olúwa lẹ́nu mi olúwa sọ wípé èmi ó ṣí ibojì yín kí ẹ̀yin kí ó lè mọ̀ pé òun ni olúwa kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ ọkùnrin kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí a ń pè ní jóòbù nínú ìwé ti jóòbù orí kẹrìnlá mo fẹ́ ka ẹsẹ̀ keje sí ẹsẹ̀ kẹsàn-án jóòbù sọ wípé nítorí pé àbá wà fún igi tí a bá ké e lulẹ̀ pé yóò tún sọ àti pé ẹ̀ka rẹ̀ titun kì yóò dà ó ń sọ nípa igi níbí yìí kí ló ń sọ nípa igi yẹn ó ní bí gbòǹgbò rẹ̀ tilẹ̀ di ogbó nínú ilẹ̀ tí kùkùté rẹ̀ sì kú ní ilẹ̀ síbẹ̀ nígbà tí ó bá gbòòrùn omi níbí yìí àwọn tí ó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú bíbélì wọ́n fi omi yẹn sọ nípa ọ̀rọ̀ ọlọ́run òun náà ni mo dẹ̀ ń kà fún wa ń bì pé nígbà tí ó bá gbóòórùn omi yóò sì sọ yóò sì yọ ẹ̀ka jáde bí ewéko ẹ̀yin ọmọ ọlọ́run mo ní ọlọ́run ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ yanu sí ayé ẹ̀ láṣálẹ̀ yìí pé òun ó ṣe ibojì yín àbá wà fún ọ o ní láti sọ ìrètí nu mọ́wọ́ pé ó ti pin kò tí ì pin mọ́ tí ì fọ àwọn rẹ̀ ẹ̀rántí nígbà tí pétérù tó bẹ̀rẹ̀ sí ní pẹja mary sọ pé ó ní kò ó ní gbogbo òru dààmú kò rí ẹja pa ó ló bẹ̀rẹ̀ sí ó wá bẹ̀rẹ̀ sí ní fọ àwọn nígbà tí jésù dé ó ní jẹ́ kí n lò jẹ́ kí n lo ọkọ̀ ojú omi rẹ̀ jésù nígbà tó lò tán ó ní ó yá ju àwọn rẹ̀ sí omi fún àkópọ̀ ó ní ọkùnrin yìí gbogbo òru làwa ti fi pẹja àrí nǹkan kan mú o ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ̀ ó ní màá ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìyanu dẹ̀ ṣẹlẹ̀ mo ní lónìí ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ nínú ayé rẹ̀ ìyanu yóò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí jésù kristi olúwa wa mo sọ pé ọlọ́run ti dá wa láti dé orí ilẹ̀ ní kì í ṣe láti gbé inú ilẹ̀ so ibi ibojì yẹn kì í ṣe àyè rẹ kì í ṣe ilé rẹ ìwọ kọ́ ni a dá ibẹ̀ fún ìwọ kọ́ ni kì í ṣe tìrẹ kó bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí torí pé ọlọ́run sọ wípé òun ó ṣí ibojì rẹ òun ó sì mú ọ jáde ẹ jẹ́ ká lọ gbàdúrà yẹn ọmọ ọlọ́run àkókò wa ti lọ ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa lónìí nínú ibojì gbèsè tí a jù mí sí nínú ibojì àìsàn nínú ibojì àìní nínú ibojì ìyàgàn nínú ibojì àìrólóore nínú ibojì àìráláàánú nínú ibojì àìríwé ìgbélú olúwa lónìí olúwa ṣí ibojì mi àdúrà orúkọ jésù yekale amaruba zipro handeli kaporia valika zupra andaya lekere mosontalia garuba kantali keporia nínú ibojì. tí a mi sí olúwa ṣíbojì mi lónìí lìkàmókòlìà ibralikento bra aliakatu bre elikantabro andaya olúwa ṣíbojì mi pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ṣebí a ti kọ wípé ọwọ́ ọ̀tún ọlọ́run ṣiṣẹ́ agbára pẹ̀lú ọwọ́ ọ̀tún òdodo rẹ̀ malika liabaruba zikla andekerika poliabarindaya. Jeri milunda kali keranda balike ntobre ede. Lekeke ke ketuku pre ilia kazi pro andaya. Olúwa ṣíbo jì mí. Olúwa ṣíbo jì mí. Olúwa ṣíbo jì àìsàn. Lórí mi, lórí aya, lori àwọn ọmọ. Olúwa ṣíbo jì gbèsè. Olúwa ṣíbo jì ibralikento branda queremozunte kalika fúria Jésù Olúwa wa Jésù Olúwa ẹni ọmọ jọ máma Poria. Olúwa ṣí ibojì mi, Olúwa ṣí ibojì mi, Olúwa ṣí ibojì mi, Olúwa pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Olúwa ṣí ibojì mi, Mali Kamporia Valike Ruba Zikle Ende Kota Koria. Olúwa ṣí ibojì mi pẹ̀lú ọwọ́ agbára rẹ̀, ṣí ibojì mi, ṣí ibojì mi. Jésù Olúwa wá, Jésù Kristi Olúwa wá. Sátánì jẹ̀bi, ó dàgbé íńtánẹ́ẹ̀tì yẹn tó ó sáré fluctuate àbí. Ah sátánì ti jẹ o oh, oh, you are in trouble tonight ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ẹ ṣáà máa gbà á ẹ jẹ́ ká gbàdúrà kejì olúwa fi agbára rẹ mú mi jáde kúrò nínú ibojì ibojì ti ṣí báyìí ó kù kó jáde o ó kù kó jáde máa kálíà kápórí abá gbàdúrà yìí olúwa fi ọwọ́ agbára rẹ fi mú mi jáde kúrò nínú ibojì àìsàn fi mú mi jáde kúrò nínú ibojì àìní mú mi jáde kúrò nínú ibojì ìyàgàn mú mi jáde kúrò nínú ibojì àìníṣẹ́ mú mi jáde kúrò nínú ibojì àìrólóore fi ọwọ́ agbára rẹ fà mí jáde àdúrà orúkọ Jésù orúkọ Jésù àkáyé mi kúlẹ̀ abalí kan tó pra àndàyà olúwa mú mi jáde mú ayé mi jáde kúrò nínú ibojì mú ayé ayé mi jáde olúwa mú mi jáde kúrò nínú ibojì mú ayé mi jáde kúrò nínú ibojì mú iṣẹ́ mi jáde kúrò nínú ibojì mú ayé àwọn ọmọ mi jáde mú ayé ìyàwó mi jáde kúrò nínú ibojì kakúrẹ́ katúbre ilé katúkọ̀pẹ́ àdàyà ọlọ́run àkókò ìtúsílẹ̀ mi tó makali kapa ilé mi kúrà balẹ̀ àìgàntà kúrẹ́ balẹ̀ katúbre ilé katúbra àìlì kazantaya olúwa mú mi jáde jésù olúwa wá jésù olúwa wá a gba àdúrà yẹn lẹ́ẹ̀kan sí i jẹ́ ká kọrin síbẹ̀ agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbani ó gbani là síbẹ̀. agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbani ó ń gbanilá síbẹ̀ agbára ọlọ́run gbani agbára ọlọ́run gbani ó ń gbanilá síbẹ̀ agbára ọlọ́run gbani. àkà ìsọ arúgbó olú jáde nínú kejì láṣálẹ̀ yẹn gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù pẹ̀lú ọwọ́ agbára rẹ olúwa mú mi jáde kúrò nínú ibojì olúwa mú mi jáde kúrò nínú ibojì olúwa mú mi jáde kúrò nínú ibojì mali kapoli galibe zupre edeketo kopre adaya lekeremo sota kolia yari makunda katobre eli katobre endaya olúwa mú mi jáde lọ́ṣàlẹ̀ yìí pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ nínú ibojì àìsàn tá a fi mí pamọ́ sí nínú ibojì àìní tá a fi mí pamọ́ sí nínú ibojì àìrólóore tá a fi mí pamọ́ sí fagbára rẹ̀ mú mi likeru mazita likento kopre elia kadubre endeya lekari limazupre endeli ikatobra alia mazakalia valinda ya mojade togo togo mali ribuzutalia valigadubre eli karimba zupra ali kantakuri andaya kori mazupra andaya balibro anda liko pre endaya jesu kristi oluawa wa ẹ ẹ jẹ́ ká gbàdúrà yìí jẹ́ ká sọ fún ọlọ́run olúwa gbogbo agbára ibojì àti agbára ipò òkú lórí ayé mi Fagbara rẹ bàjẹ́ agbára ibojì agbára ipò òkú lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi lórí ayé ìyàwó mi lórí iṣẹ́ mi lórí ilé mi bà agbára ibojì jẹ́ àdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Olúwa bà agbára ibojì jẹ́ makoli avali kentobre adaya ṣebí a ti kọ́ wípé ó fi ìgbèkùn lọ sínú ìgbèkùn ó sì fi ẹ̀bùn ọ̀fẹ́ fún àwọn ènìyàn ìwọ tí ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú fi agbára rẹ fọ́ dànù fi agbára rẹ fọ́ dànù makra andali ikeporia chris kíjọba rẹ dé kí bẹ̀rẹ̀ fọ́pa ìrìn rẹ fọ́ olúwa bá agbára ibojì àti agbára ipò kú lórí mi lórí ayé mi lórí àwọn ọmọ lórí ẹbí àtàrà mi bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ makolibra ande kolibra adaya yande pro ali kerunda vazikle ende koria vazindaya jésù kristi olúwa wá. jésù kristi olúwa wa níbi tí a kà yẹn nígbà tí ó di ẹsẹ̀ kẹtàlá yẹn ó wá sọ ó ní ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa nígbà tí èmi bá ṣí ibojì yín ẹ̀yin ènìyàn mi tí èmi bá sì mú yín dìde kúrò nínú ibojì yín ẹ̀rí báyẹn ọlọ́run fẹ́ mú wa kúrò nínú ibojì ní ẹsẹ̀ kejìlá tó parí yẹn ó ní èmi ó sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì ó mú wọn lọ sí ilẹ̀ wọn nìyẹn torí pé èmi ni olúwa ẹ jẹ́ ká sọ fún ọlọ́run olúwa fi títóbi rẹ hàn nínú ayé mi ọlọ́run tí ọlọ́run bá fẹ́ tọ́lọ́run bá dé ẹ wò nígbà tí ọlọ́run fẹ́ jà fún. gbàdúrà yẹn o tó sọ bẹ́ẹ̀ ni pé torí pé ó ní ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa ó sọ pé òun ó lo gbogbo agbára tí a fi ń pè òun ní olúwa láti fi ṣe ìyanu tí ayé yín nílò òun náà ló ń sọ ìyanu wo ni ayé rẹ nílò ọlọ́run fẹ́ fi ara ẹ̀ hàn pé òun ni olúwa jẹ́ sọ fún ọlọ́run gbàdúrà yẹn báyìí olúwa fi ara rẹ hàn bí olúwa lórí ogun ayé mi ẹnì kọ̀ọ̀kan wa a ní ní tá à ń là kọjá o ẹlòmíì gan kò tiẹ̀ kò lè kò lè bẹ́lòmíì sọ olúwa fi agbára rẹ hàn fọlọ́n bá rẹ̀ ti fi agbára rẹ̀ hàn kí ló ṣẹlẹ̀ yẹn ìyanu ṣẹlẹ̀ ni bàbá fagbára rẹ̀ hàn bàbá fagbára rẹ̀ hàn kí gbogbo àgbáyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo bàbá ọ̀rọ̀ olúwa fi agbára hàn olúwa rẹ hàn lórí ayé mi káyé lè rí ìyanu rẹ nínú ayé mi olúwa fi agbára rẹ hàn ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù fi agbára rẹ hàn fi agbára rẹ hàn fi títóbi rẹ hàn mali gaboria vali kezo pra andeli kaporia vali kezo pra adaya yekeze kotokoto livre helia kariba zupre endeya fi agbára rẹ hàn fi títóbi rẹ hàn lórí ayé mi fi agbára rẹ hàn lórí ilé mi fi agbára rẹ hàn lórí ayé àwọn ọmọ mi fi agbára rẹ hàn lórí ayé ìyàwó mi fi agbára rẹ hàn màálìkẹ rúbalíà gbogbo ọ̀nà mi pátápátá fi rẹ hàn jésù kristi olúwa wa jésù olúwa wa <laughs> àdúrà náà ó ń parí lọ náà nìyẹn àdúrà ń parí ẹ jẹ́ ká gbàdúrà ọdún yìí ó ti ó ń tán lọ náà nìyẹn òní ọjọ́ kẹfà ti ń parí lọ báyìí lẹ́yìn òní báyìí nísìnyí ó ti kú bóyá bíi twenty five days ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún ọlọ́run olúwa mò ń dágbére fọ́dún ìpó dìgbà àtèmi àti aya àtọmọ ẹnìkọ̀ọ̀kan má jẹ́ ká bọ́dún yìí lọ ẹ jẹ́ ká gbàdúrà yẹn ká gbàdúrà ààbò mo mọ̀ pé ọlọ́run ni aláàbò wa kò sí ibi tí yóò ṣubú lu ẹnìkọ̀ọ̀kan wa kò sí ẹni tí yóò fi ọjọ́ ọlọ́jọ́ lọ ẹ̀ ńgbà míì tí àwọn arúgbó wa bá ń lọ ó máa ń dùn wá yes mo dẹ̀ gbàdúrà pé gbogbo àwọn tí ó bá pàdánù arúgbó wọn ọlọ́run á fi eh, yóò pàṣẹ eh, ìtura yẹn yóò pàṣẹ kò sí ẹni tá arúgbó náà tí ò ní dùn ọlọ́run á dẹ̀ á dá gbogbo wọn sí lágbára ọlọ́run ẹ jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí ẹ tún máa gbọ́ mi ní twenty twenty two èmi gan tún gbọ́ yín twenty twenty two tí wọ́n máa gbọ́ yín twenty two gan ẹ̀ ní ẹ ẹ ti kúrò ní ènìyàn lásán ẹ ó ti wọnú ògo lọ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Olúwa Olúwa níwọ̀n bá tọ́dún yìí olúwa lórí mi àti ilé mi jẹ́ kí ààbò rẹ kó dájú àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọdún yìí ti ń parí lọ ààbò rẹ jẹ́ kó dájú lórí mi kó dájú lórí ìyàwó kó dájú lórí àwọn ọmọ kó dájú lórí àwọn ẹ̀gbọ́n mi àtàbúrò àtàwọn òbí àtẹbí àtàrà mi ààbò rẹ jẹ́ kó dájú jù lórúkọ jésù àbọ̀rẹ́jẹ́ kó dájú lórí wa àbọ̀rẹ́jẹ́ kó dájú lórí wa ibi ó kéré ó pọ̀ kò ní bẹ́ẹ̀ nìkan kan wá olúwa rì wá sínú ẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ rì wá sínú ẹ̀jẹ̀ rẹ̀ olúwa rì wá sínú ẹ̀jẹ̀ rẹ̀ rì wá sínú ẹ̀jẹ̀ rẹ̀ rì wá sínú ẹ̀jẹ̀ rẹ̀ jésù kristi olúwa wá jẹ́ ká gbàdúrà kan tó kàn náà nìyẹn jẹ́ ká sọ fún ọlọ́run àtúngbà wọn tún ní omicron tún ní jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo àjàkálẹ̀ àrùn tó ń jà káàkiri olúwa lónìí olúwa fi wọ́n sínú ẹ̀wọ̀n ayérayé olúwa fi dèdè wọ́n gbogbo covid nineteen covid nineteen twenty twenty one ni olúwa fi ìdèdè wọ́n gbogbo omicron olúwa dè wọ́n fi wọ́n sínú ìdè kó o bá wọn wí àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa bá omicron wí ìwọ tí o bá ìjì wí bá omicron wí ìwọ tí o bá ìjì wí bá covid nineteen wí màlíkà pọ́ríà valíkè zopre àdàyà gbogbo àwọn àjàkálẹ̀ àrùn wọ̀nyí èyí tí ó fẹ́ tó fẹ́ máa fi àwọn ènìyàn sínú ìpòrúurú ọkàn olúwa bá wọn wí olúwa jẹ́ ká ráàánú gbà jẹ́ ká ráàánú gbà jẹ́ ká ráàánú gbà jẹ́ ká ráàánú gbà olúwa bá wí jésù kristi olúwa wa ọlọ́run agbẹ́yìnga fún ọwọ́ agbára yín ní àṣálẹ̀ torí pé ẹ̀yin ọlọ́run ti bá wa sọ̀rọ̀ a dẹ̀ ti rí ọwọ́ ìyanu yín ẹ̀yin ọlọ́run ẹ ti ṣí ibojì wa ẹ ti mú wa kúrò nínú ibojì ẹ ti mú wa lọ sínú ògo agbẹ́yìnga àfi ògo ọlá àtìyìn fún orúkọ yín fún ìyanu tí ẹ ti ṣe olúwa ẹ gba ọpẹ́ wa ah, gbogbo èdè tí ẹ ti tú láṣálẹ̀ àwọn tí ẹ ti ṣíkò inú ibojì ọ̀tá ò tún ní rí wọn mọ́ lórúkọ Jésù ìdè mi ti já ìdè mi ti já lórúkọ Jésù gbogbo ìdè mi ti já orin tí ẹ̀mí mímọ́ kọ sí mi létí. people rẹ̀ ṣe mú ọnú tuntun lọ ilé tí ó ti pàlẹ̀tì jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé ẹ̀yin Ọlọ́run darapọ̀ mọ́ wa mo dẹ̀ gbàdúrà pé ire tí ẹ ti gbà èṣù ò ní gbà mọ́ yín lọ́wọ́ ẹ má gbàgbé ní àárọ̀ ọ̀la ní aago mẹ́fà àdúrà yẹn tó ń tẹ̀síwájú twelve days of glory ọ̀la ni ijọ́ keje àwa tí a bá ní oore ọ̀fẹ́ ẹ jẹ́ ká darapọ̀ ire tí a ti gbà lórúkọ Jésù kò ní bọ́mọ́ wa lọ́wọ́ o bí a ti ń lọ láṣálẹ̀ yìí a ó sunrun ayọ̀ a ó wọnú ìyanu lọ bẹ́ẹ̀ ni yóò sì rí oore ọ̀fẹ́ Jésù Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ ire tí a ti gbà lórúkọ Jésù èṣù òní gbàmọ́ lọ́wọ́ ìyanu kó wọnú ayé wa ká sunrun ayọ̀ ká lálá àmín àmín lórúkọ jésù aleluya ńlá méje aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. Thank you.